صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله ọba ní lórí àwọn èèyàn ẹ̀yìn ìgbà ní ọlọ́wọ́ púpọ̀ àti ààrẹ ìwọ́nà. Ìwọ adébìtì àjọ́jú ẹ̀rọ wa olùdíje àjọ́jọ́ ọ̀ṣunmẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀n. Àlejò ní ìwọ̀ lọ́wọ́ wa ìmọ̀ àti ìbára ìmọ̀ àti ìwọ̀n kan يقول النبي صلى الله عليه وسلم اشهد له بانه رسول الله صلى الله عليه وسلم حكم تعليم النبي صلى الله عليه وسلم فاعتقد ان اعتقد في الله ايوه ايوه

عن محمد صلى الله عليه وسلم كيف لا يمكن التطرق عن ثمانين إعانة الله إنها الله عن ثمانين عن ثمانين من ملائكة نوجد من ملائكة أما إن عاقبة àlẹ́rí tó kéde láti ẹ̀rẹ̀ àbí tó kéde láti ẹ̀rẹ̀ tó wá láti láti ẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbà bí ẹ̀ kí ni ìyá tí wọ́n máa ń Àwọn ti rí ayé àtúkọ àti ẹgbẹ́ ẹ̀dá ìdájọ́. Àwọn ti rí ayé àtúkọ àwọn amúnilá ayé àtúnṣọ nípa ìjìyà nílé níbẹ̀ fẹ́ẹ̀ nípa ìjìyà nílé àwọn àwọn ti parí olórí ìdájọ́ ẹ̀sìn tó tó báyìí ẹ̀rí ayé àtúnpàṣẹ ẹ̀rọ ayé àtúnṣọ ìkànnì ẹ̀rọ ayé àtúnṣọ ìjìyà ẹ̀sìn ìwà tẹ̀lé ìtẹ̀lé. olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀dọ́ tó fi ìtẹ̀lé ti ní àwọn ìgbà ìwà tó lọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ lóṣù lónìí òṣìṣẹ́ ọ̀rẹ́sọ́fẹ́ ní láwùjá ìwájú ọlọ́ọ̀ tí ò ní tẹ̀ láti àmẹ́lú tí ó bá gbé àdébá ọ̀rọ̀. Ìjọba òṣèlú bá ti wá ní àwọn àgbẹ̀ àgbọ̀dì kọ̀wé àtúwá ń ráwọ̀ kan tó máa ń gba wọn ní ààrẹ ìrọ̀lẹ́yìn. Àtúwá ọ̀sán náà wọ́n ra ẹ̀ àwọn ìyẹn pé ìtàn àbáyé Pada orang yang tu sendiri tu kerja di dalam apa yang kita kerjakan. Kita akan sobre agenda. Bukan jadi boleh dikurung kurbi itu orang itu kalau mampu tak Allah. Kita kalau tidak maya, suruh terima dia. Ini berpotensi kurang orang yang صلى الله عليه وسلم عن الآية الأولى على وقام قوله تعالى الله به قل وذكر هنا اتقوا الله والرسول فانظروا اليه وقالت يوافق الى الله والرسول Báwọn tó máa pé gbogbo àwọn aláṣẹ wọ́n tẹ̀ láṣẹ òbí tẹ̀lé wọn lọ́dún wọn tó jẹ́ àtẹ́lẹ̀ wọn máa ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ayọ̀ sọ́dà. Àyè ìgbàwọ̀ nǹkan o. Bí bá wá lé ìpadà jẹ́ pọ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láṣẹ àjẹ́bí à àti ìgbàwọ̀ bá láàyò ẹ̀kọ́ ìpárá ọlọ́wọ́ pé kọ́ lọ́wọ́ wa òun ti bẹ́ẹ̀ sí èsì yìí. Oníṣẹ́ ẹni tí ó ti tẹ̀ láti ọlọ́run tí ó tẹ̀ láti àtẹ́rì ẹni rẹ̀ lòdì lẹ́yìn rẹ̀. Ọlọ́run tó sọ̀rọ̀ ọlọ́run tẹ̀ àti ìgbọ̀ngàn ọlọ́run tẹ̀ ká. Ọlọ́run ti bàyí náwà lọ́wọ́ pé bá pọ̀ tó lòun ní ṣe òun tẹ̀ láti ọlọ́run. Òun tẹ̀ láti àtẹ́rì ọlọ́run ti bẹ́ẹ̀ lọ. Ìjìyà náà. Ìjìyà náà òun ni kí ọlọ́pàá tó sọ fún òun ní ìrìn lágbájá. ẹgbẹ́ ọlọ́pàá òun ní fẹ́ sí òun ní kí ìpèsè sí ìlú ọlọ́pàá ọlọ́run. ẹgbẹ́ ọlọ́pàá òun ní fẹ́ sí òun ní kí ọlọ́pàá ọlọ́run. ẹgbẹ́ ọlọ́pàá ẹ̀yìn àti ìta nígbà tí àti táyà kan nígbà táwọn ọ̀rẹ́ nípa ẹ̀sán tí ń bẹ fún àwọn tó bá tẹ̀ láti àgbẹ̀kọ̀ náà bẹ̀rẹ̀. Mo ní ṣe kó mo mọ ìgbóná mọ́ ọ̀rá rẹ̀ àti ìgbé lóde. Ìwà ní báwọn ọmọ máa ń gbé ìbámu ọmọ pípa tó ń lò kọ́ bẹ́ẹ̀ ni mi lẹ́nu lóde ẹni tó jọ ọmọ òun bá lóde tó jọ ọmọ òun pẹ̀lú عبر السريع الذي الكرام الذي يشكركم الله هذا الكرام والله عزيز بنا àwọn àpáìsì wọ́n ní kí wọ́n ní lọ́kọ́ ọ̀rọ̀ ní dáadáa wọ́n ti gbé pẹ̀lú ọ̀gbọ́n òṣù kálára nígbà tó ń lọ́wọ́ pé ẹ bá ti ṣe láti àjẹ́bì ìlú ọ̀gbọ́n ọlọ́run ọ̀gbọ́n ní ojú ọ̀rọ̀ ní ẹ̀sìn nílẹ̀ إن الله لا يحب الكافرين ọmọ ìjọba ìlú ìgbọ́ bá ti fi ọba ti fi lè láti àjẹ́bí ilé àjẹ́bí ọdún ìfẹ́ lọ́wọ́ bá ti rí kókó ìjọ ẹ̀rọ. ìgbọ́ ọba bá ti lè láti àjẹ́bí sí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ní bẹ̀rẹ̀ sí. bọ́lá ọba bá ti ta fún àjẹ́bí lọ́wọ́ sí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ìmàlẹ̀ tó gbé ìdí ọlọ́run ilẹ̀ ní ìgbèlá ìjẹ̀mẹ́rin àbẹ̀rẹ̀ ní ọlọ́run látara fẹ́lá ìjẹ̀mẹ́rin àbẹ̀rẹ̀ ní ìlú rẹ̀ bàbá fẹ́lá tẹ̀lẹ̀ kìí ṣe kí ayé alákọ̀ọ́kọ́ nínú àwọn ayé ètò nípa ìjìyà tí ìṣẹ̀fẹ́ ìgbàkọ̀ ti àlékọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. الآية الثانية على يده اللهم من نعم الله ورسوله ويتعدى حدوده يدخله النار خالدا فيها وله عذاب مهين نصرف بالله والسليم على فعل الله قل من هو من يعهد الله فهو بالله وطيعا الله عندما الله وما الله كل أبو كل أهل كل كلية وكل شعبات يدرس الله بكم غير الذي أوعى أمر أسر الله الرسول إن أسر الله إن أسر بين الجبالين أضايا في طريق عند أسر الله وارتبه ẹ máa rí tó tẹ̀lé ní wáṣẹ máa ṣe àtẹ́bí náà fún ọdún ìlú. Ọ̀gá àbọ̀lọ̀ ẹ̀dá tó lọ wà ẹ̀dá tó sáàbí ẹ̀dá tó dáadáa. Àbúrò sáàbí tó lọ rẹ̀ wò. Gbogbo ẹ̀dá bá fẹ́ sọ́ọ́ ìjọ́sùn. Ẹ̀mọ̀lẹ̀ ní ìjà tẹ́lẹ̀ ìjọ máa pa ọ́. Ìjọ máa tẹ́lẹ̀ pa ọ́. Ìjà tẹ́lẹ̀ ẹni bá fẹ́ bá wá bọ̀ ẹni bá ní ìdílé ìfẹ́ta ẹgbẹ́ níbẹ̀. Àwọn ọmọ tí ò sí inú tí ò sí máa fẹ́ táàtà mọ́ ìyá ìyẹ́lẹ́ ìdàgbé ẹ máa sọ owó owó láti ní ìgbẹ́nu pé nínú ẹ̀kú bá ti tọ́ wà lẹ́yìn ti kú pẹ̀lú orí ìwọ pẹ̀lú kí ló kàn ní bẹ́ẹ̀ ni pẹ̀lú òfin àìsílẹ̀ àìlọ́sẹ̀rẹ̀ máa ń ṣe pàtàkì lórí ẹ̀rọ ìbára ẹ̀lẹ́yìn mana dipatahkan orang dari lain dari kita kita pada kita pada melalui mana dari lain tahu tidak mau ni orang orang sore kalau tidak sore kita pasti melakukan melakukan Bukan orang tak sore orang dari ini ayuh táwọn ẹni táwọn ọmọ tó ń gba táwọn pàtàkì ní ẹ̀sìn sí. Iná wọn ti ní ẹgbẹ́ ilé. Ìgbọ́n lọ́wọ́ ti mí lò. Ṣé àwọn òkúté ló máa bá kan wí àwọn ọmọ ìṣẹ́ ní ikú Ọlọ́pàá ń jẹ́ ẹni láàá, ọlọ́pàá ń bá gbé ẹ̀yọ́ ọlọ́run tó ló ṣe ìdákòó tẹ́, wà ọ̀tún lẹ́kùn قلنا تبي عظم وتتعدى حدوده سبحان الله قدوة قريبة الله عن نبي محمد كتاب الكتاب النبي كتاب كتاب الكتاب النبي يمكن قدوة كبيرة قلت لهم يدخلكم نارا خالدا فيها الله يرجى يرجى تقع يا جميل وقد خرج فيها يجب في الرسول بالمنزل وبالبيت وتقبل عليه خرج فيها ثم يجب تقوم استعداده فالقوم استعداده فالقوم استعداده هو المشرك خرج فيها فقط مبارك لذلك لذلك وانك الذي يقع النبي صلى الله عليه وسلم بالتجهيز عن الانسان قوم تأثيرها وفي قلبه هذا غير قوم تأثيرها كل وقت لا يوقع ومن يرد الله ورسوله عباد الله عود النبي ويتعدى حدوده àwọn máa ń ka ọlọ́run tààrà lẹ́bí olúwọ́n ní ìlú tí kò náà kọ́ nílẹ̀ àbí ha wọ́n yà wọ́n àdá wọ́n wọ̀nyí. Àbùdó náà ló fi pẹ́pẹ́ àgbóbi ní pẹ́. Wọ́n náà àbí àjẹ́ wọ́n wọ̀nyí ìyá ìyẹ́fẹ́ ìyẹ́fẹ́ tó

wọ́n sọ̀rọ̀ nípa ìjìyà tó ṣe tó ṣe ẹni máa yẹ الذين كفروا عصوا رسولا لو تصوره الحق ولا يذكرون الله حديثا. إن صوم لسان الله على رسول ọlọ́run ní ìlọ́pẹ́lẹ́ ìlọ́pẹ́lẹ́ tó bá di ọjọ́ yẹ ọ̀gá ìjà ọlọ́run ló tó bá di ọjọ́ ìjà yọ́wọ́ tún yẹ kí ilẹ̀ kápá àwọn àwọn tó yà bẹ̀rẹ̀ ní tọ́wọ́ yọ̀wọ́ tù wọ́n mọ̀ bẹ̀rẹ̀ àtàwọn tó ń pè àlẹ́rí ẹ̀wọ̀n tó lọ́ fi tó ọmọ tó tẹ pé tó ń rẹ̀ ni yóò máa mú bèbè rí bá dá ìyára nígbà ní ọwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sì máa mú ẹ̀tọ́ àti àlẹ́rí láti ló ṣe ìgbàmà tó lò ní ti láti ní kò fi yẹ yóò máa mú òun náà nígbà dá ìyára nígbà tó sí ọwọ́ ìyá ọlọ́run tó bá pàmò كلمة كلمة وقلب لو تصور عليهم الحرب في في أسلوب ثم يجب أن يجب ولا يمسكون الله عن الله Ọlọ́run ní ìyàtọ̀ ọlọ́rin ọlọ́rin ọ̀pọ̀lá òrìlẹ̀ pàmọ́ òrìlẹ̀ láìpù, òrìlẹ̀ òrìlẹ̀ láìpù ọmọ ọba كل ما بين يعني لو ما يكون في عنه ما لقب الأخبار ويريد خير في بلد الله ويريد الآن عاد عاد عاد يوم يعني تبارك تبارك الله سبحانه وتعالى وما يقول الله سبحانه وتعالى وتقول الله صوم لنهاية فيه يفكر كما يريد الله كما تقول بنيان تعليم قلت الله إن كان عليه لو تصور في الأرض فإن الله الجنة يمكن أن تكون bá wọ́n ti dá ìgbé àmà wọn ìlọ́ta kan fi kú lábẹ́lẹ̀ ló ti ní ọlọ́pàá abẹ́lẹ́ àti wọlé náà. Nígbà tó lọ sá padà, wọ́n ní ìtàkùn. Yára ìyá ìyá

آية 52 يومئذ يوى كل الذين كفروا وغزوهم أو أن الذين كفروا أغنى بالرسول يوم وأنصروا الرسول فيها غزوة النبي yóò fi ìlú tó wá tó máa wọ ẹgbẹ́ tó ti àtẹ́bí náà ينظر لو في الحرب في آل يوسف بلغ دينه قال ولا يكتبون الله علينا فكر ولي هذه الحروف فلا قال لبنون يبين عن محمد ولكن النبي كنت أهل مرات من الوقت ọlọ́run àbáyé olùkọ́ ọlọ́run àbáyé olùkọ́ burú rẹ̀ àmọ́lẹ́bí ni ó burú àbẹ́ ẹ̀ka lọ rẹ̀ mú o àbẹ́ àlọ́run ẹ̀mọ́ ń tẹ̀lé ìrẹ̀lẹ́ pàdé ìdílé àbá ìgbà yìí alábẹ́bí ni ẹ̀mọ́ ń tẹ̀lé ìrẹ̀lẹ́ náà ẹ̀ka pàdé ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ka àkáyọ̀ lẹ́yìn alábẹ́bí ni ọ̀tẹ̀ ọlọ́run àbáyé máa ń sẹ́yìn ló fi ní wọn ti dàgbà ó ti máa fẹ́ di àìsẹ́lẹ̀ tó jẹ́ ooru àwọn ìbá ní apá àgbà ọmọ òkú láì ní ilé láti di olè ẹ̀kọ́ ló ń wá lọ́wọ́ lọ́wọ́ ọmọ ìbá ní orí ìlànà ìlànà àwọn ìlú máa pẹ̀lú báwọn ẹ̀rọ máa ń lọ wọ́n tó máa máa gbé lẹ́yìn ìgbà tó ń rìn كانوا ذنوب فإنه أصلاهم ماذا بذنوب نعم توحيد والنور التوحيد أو قوضون يسرع المين لا يحبطن عمل ولا تكونن من الغافلين أن تتكون من الله من أصول الدعاء من أعماله وتكون ذلك بعضها عن نظر كيف يقول أو أن المؤمنين قولوا àwọn ìdíwọ́ ní ọdún ọ̀gá ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì wọn fún àlejò àbá àti ní mo sára ká rẹ̀ àti nípa rẹ̀ tí wọ́n yẹ pẹ̀lú wá sí àtìsí. Àmì kan ti ṣe sí. Ènìyàn ti akọ́ lẹ́nu ọ̀pọ̀ ìjà ẹgbẹ́ olóòtú rẹ̀. Ènìyàn ti akọ́ lẹ́nu ọ̀pọ̀ ìjà ìnàmàlú ọ̀pọ̀ ìjà ìrẹ́lì ìnàmàlú. èyí ti fi sáà lọ sí ìjà òkúrò pẹ̀lú pé nígbà tí wọ́n bá ń bẹ tán kú. Ìjà òkúrò tó lágbájá ó wà nínú ìṣòro òdúró máa ń ṣe. Àkàtúntò kéwú, àkàtúntò kíá, adájẹ́kẹ́lẹ́ wá ti láyé wọn lọ ọdún ìlú ìgbìmọ̀ tó bá tẹ̀lé lọ. Tí wọ́n bá ti tẹ̀lé lọ́kùnrin wọn lọ, àbẹ́ lórí lọ́wọ́ ọba tó adébíyá àyà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba tẹ̀lé ìjà ń lébí ọ̀dọ́ ta fíọ́ ọ̀dọ́ bá lè yí padà. ìdájọ́ àti ọ̀rọ̀ nítorí òṣòro tó lè ní aláàrí ọlọ́rọ̀ sí fún àpá ẹgbẹ́ lẹ́gbẹ́ tẹ̀lé àwọn ọ̀pọ̀ òní ìgbàgbà bí ìgbàgbà bí ìgbàgbà àpá ọ̀rẹ́ ọmọ ìlànà àti ẹ̀kọ́ àlùlọ ẹ̀kọ́ mú ìlànà àpá ọ̀rẹ́ tẹ̀lé tàbí tẹ̀lé bá ní ìyá tó ní ṣe àpá àpọ̀ pẹ̀lú bàbá lọ. Ó gbá wọn tó lè lọ. Àdáwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ tó lè wọ́n láwọn láwọn ní àdúgbà. Máa ń hmm? tó lè tó lè ní ìgbà. Ọdún ti tọ́lọ̀ bọ́ àbáwò. Ìgbé ní ìjọ ọ̀rọ̀ náà ìjọ tọ́lọ̀ bọ́ àbáwò. Àdáwọn ọmọ ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ tó lè. Wọ́n lọ sí wọ́n ti tọ́lọ̀ yẹn. Eléyìí dá ẹ̀mọ́ ẹgbẹ́ kọjá náà bẹ wàtàlùdáwọ̀n náà kú sàkó ẹ̀yìn àtàkàrà yìí jẹ́ nígbà tí wọ́n ti rí ti ṣe wọ́n tún tẹ̀ dúró lè fi káàkà nígbà tí sábàwọn èèyàn ọ̀rọ̀ ọlọ́run àtàkùn sábàwọn èèyàn tẹ̀ ń bọ̀ bàbá yìí ní ọgbẹ́ nàkàyè ó ti lọ lọ lókè nàkàyè lọ. Ẹni tó kẹ́ ẹ̀ lọ́wọ́ ti dúró lọ sí ọ̀rọ̀ tàbí òun ẹ̀ka àdúgbò ẹ̀ bá ti lò òun ti tàbí. Ó tó kọ́

ọ̀rẹ́ náà tó lọ sí kú. ọwọ́ ọgbẹ́ ọgbẹ́ máa ẹ̀kọ́ lọ àádá àlẹ́bí ẹgbẹ̀ ìjọsọ́lẹ̀ àlẹ́bí ọmọ tí wọ́n wọ́n lé tọ́lẹ̀ máa láti lè tó ìtẹ́lẹ̀ pẹ̀lú tí ìlú pẹ̀lú àwọn lọ Àwọn ẹ̀yìn ẹ̀fẹ́ àwọn onílọ̀ ìṣẹ́jọba àwọn tí yóò wò mú òun fún ọmọ yìí ní kúrú pé ìtàkùtà ìdíjà bá ìtàkùtà ló wà ní káfíńtì àwọn orí bẹ́ẹ̀ ẹwà ń bàbá àtàkàtà abẹ́lẹ́lá ńlá. àwọn abẹ́lẹ́lá ọ̀rẹ́dọ̀ ọlọ́run abẹ́lẹ́lá ńlá ẹ̀yìn òbẹ́lẹ̀ ọlọ́run ọ̀rẹ́ ìbẹ́ẹ̀tẹ̀lẹ̀ àtọ́nà kọ́ni ìrẹ́ ńlá ní àjẹ́ àbọ̀lá. aṣọ oúnjẹ gbogbo ìtàkì ìrìnà gbogbo ẹni tó bá kọ kàndẹ́rì lórí kẹta ìjàmà owó òun náà wà lára àwọn tí ó sọ pé yára ní ìtàkì ìrìnà òun tó ọ̀rà lọ́rọ̀ bára rẹ̀ àwọn ayẹyẹ kẹta mi nínú ayá tí ń sọ ìyá tí ń pẹpẹ tó bá kọ kàndẹ́rì. Àláyà tó wà wẹ̀ آية إليهم وإذا قيل لهم تعالوا إلا ما أنزل الله وإلا الرسول رأيت المنافقين يصدون عنك صدورا صوت النساء صوت الذكر والنظرة الواقع صوت النساء إلى حين له فلو قالوا من وإذا قيل لهم سمعوا صوت الله تعالوا امروا بغيري تعالوا امروا إلى ما أنزل الله Ẹja ẹgbẹ́ ọ̀pọ̀ ká ló máa ń tẹ̀lé ìfọ́nà ọba tó hàn ní àti ìdí àgbà ní. وإلى الرسول كما في مرتبة وما في مرتبة النبي أليس الباب خيرا أخبروا أعتبر إنسان في وانا يقول تعالوا إلى ما أنزل الله خيرا وإلى الرسول إنسان في آيات ló wọ́n ti pè ní ẹ̀rọ ọ̀wá àlọ́ náà ti lọ́wọ́ náà lára ti sí àti àyè. Àyè mẹ́ta ni o. Ẹni kò kàn ó lù wá. Ẹni kò bá kọ́ ẹ lọ́wọ́ ní ìlú ìlú. Ọ̀gá wọlé ní. Àbí mo fẹ́ lọ bá àti bá tó sọ tó pọ̀. Ìgbọ́n kò wáyà ẹgbẹ́ tí máa tó kó máa lọ gbọ́n ọ̀dọ́ àjọ máa Àjọ ọ̀sán láti ilé náà lẹ́nu ìgbẹ́ táwọn ẹ̀yẹ náà ti lẹ́nu tó fẹ́ ní wọ́n ẹ̀yẹ ọ̀dọ́ àti ìlẹ̀ sí náà wọn. Èyí wà lọ́wọ́ àwọn àti ìlú tó máa ń rí ọ̀sán ní kúkí rẹ̀ kò sí náà sí rẹ̀ kọ́ wáyé pé ìṣẹ́ wa gbá ti fún wọ́n ní àti ìyẹn lálọ́. Ìyá wọn ti o, ìyá wọn ti o, wọ́n á lọ́wọ́ máa sọ fún wọn pé ẹ̀ẹ́dá ẹ̀ẹ́ تعالوا إلى ما أنزل الله عند الرسول رضي الله عنه المنافقين إما أن الرسول الذين يسجدون عنك سجودا كيف يقول عنه كيف يقول عنه في النبي صلى الله عليه وسلم يسأل سؤال يقول عنه إما بيته في يقول kí ìjọba ní àlàáfẹ́ kí lọ́wọ́ sọ̀rọ̀ nígbà tẹ̀lé tó wọ́n bá tún ní àlàáfẹ́ ìtàgé. ẹnu tí ó sọ fún mẹ́rẹ̀ wà Ẹ̀rọ wá sí ìfọ́ ọ̀rẹ́ ìpínlẹ̀. Lọ́wọ́ sára sílẹ̀ láti ilé ìlẹ̀. Òṣìṣọ́ máa wọ́n tó fẹ́ fẹ́ àti o ìgbésà òkè ọdún bá mọ́ rẹ̀. Lẹ́nu sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìṣìdáyé. Lọ́pọ̀ òkè náà

reais. Agora me incluiu. Eu não estava quando eu tenho a minha hora de muro, quando eu muro, a vida de quando eu muro, quando eu muro, que mais dinheiro, consigo mais. Falaram que eu estava de uma não, que me dá, gbogbo ti pọ̀ lọ́dọ̀ tó pàdánù ó bẹ̀rẹ̀ tó sùn ní. Bẹ́ẹ̀ bá lọ pé ẹ̀ka tẹ̀lé ẹ̀kọ́ ọ̀rọ̀ tó náà wọ́n fi lè

هو عجيب الأخير على الإكرام أول رجل يشاركك الرسول من بعد بل تبين له الهدى ويتبع كل سبيل المسلمين يوليه من توفى تولى ونسلم جهنم وساءت فيها إذن لم تصل الخير الله أيها وأن تبقي فصل النساء أيها وأن تبقي سبيل الله Gbogbo àwọn ẹ̀ka ń ka ń ka àwọn ọ̀fẹ́lẹ̀. Ọlọ́run máa ń dá para rẹ̀ sí ìdápa lẹ́nu. Ń dá para rẹ̀ sí ìdápa lẹ́nu. Àmì lè àdéhùn ìfọ̀lọ́dà. ọlọ́run àbẹ́ ní ìṣàkóso ọ̀sùn ẹgbẹ́ àpò àlẹ́bí ẹgbẹ́ àpò àlẹ́bí ọ̀sánmẹ́ ọ̀gbọ́n rẹ̀ bẹ̀rẹ̀ báyìí lọ́dọ̀ tàbí ẹgbẹ́ àgbẹ̀dá ọ̀hún ṣáàpù ó ń ṣàpù rẹ̀ lẹ́yìn àpò ti sàlàyé tó tó tó tó ti kí àná wọ́n sàkà lẹ́bí ọlọ́run ti wọ́n yẹ fẹ́rẹ̀ wọ́n lọ tẹ̀lé àwọn ìlànà ìlú ìlànà tẹ̀lé ìlànà tó tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí lánàá táwọn ọmọ mi tẹ̀lé. ọlọ́run ló wà ní ìlú náà ọ̀rọ̀ náà. àáfi ìlànà tó tẹ̀lé àmì náà ìgbé tó tẹ̀lé rẹ̀. àwọn tó yẹ kó dáa nà. àwọn àwọn àlẹ́ náà ló fi náà àwọn tó yẹ kó dáa nà. àti tó yẹ kó dáa nà. màtá àti màtá ilé wọn ní lọ́jà náà ikú ìgbé tó dá ìlú ọmọ ìjọba ọ̀rọ̀ ọ̀hún. ọ̀rọ̀ yìí akéde wọn ayé kábà lẹ́nu. ẹni lọ́mọ lọ́mọ ẹni yẹ kádà wọlé tó kọ̀ọ̀lẹ́ yá. wọ́n sọ fún ẹ̀rẹ̀ náà ó já lóṣù náà. akọ́kọ́ wọlé máa ń lọ sí ilé ìsinmi ọ̀tùbà ọ̀tùbà ti yọ. Oríṣi lọ sí ẹ̀rọ bá lè fún ẹni yẹn kí ni káàkiri. Ìgbà bá lè fún ẹni gbọ́dọ̀ ti lọ́wọ́ ọ̀nà ìgbọ̀ rẹ̀ lẹ́jọ́. Sí ẹ̀rọ bá lè fún ẹni yẹn ẹni yẹn ti lè lè lọ́wọ́. Ìyẹn ti káàkiri tó àbára rẹ̀ ìtẹ́lẹ̀sì kan ní pé àtàrò fáṣọ ẹ̀ lórí ìlú ẹ̀yìn rábìlì lórí ìgbẹ́ ó ní láti fún òní ìtàbí ti lọ́wọ́ bá ti lọ́wọ́ sí ìfọ́nàlá bá ti lọ́wọ́ sí ìfọ́nàlá ọ̀sùn Fún ọmọ ọ̀rẹ́ ta kó ọmọ tó àlẹ́ ọ̀rọ̀ títí ńlá nígbà tó wà lọ ọwọ́ títà lọ́pọ̀ máa ní ìlà ọwọ́ tó ti gbúrò àbúrò ọ̀rẹ́ ti tẹ́ ẹ tó kọ́ tẹ́kọ́ tó. Ó ti kọ́ máa bẹ̀rẹ̀ òsì pọ́n tọ́rẹ̀ pé ó ti tẹ̀lé ní ọ̀nà òun nílá ìlú. Àmì tẹ mọ́ lọ́wọ́ ní ọ̀gbọ́n mi. Ọlọ́run ti ta lọ́nà olùkọ́ mi lọ́nà. Àwọn obìnrin láwọn ọmọ aláǹdá yẹn láti gbọ́ àwọn àtìlú pọ́kàtìlú rẹ̀ àwọn àtìlú tó ń tẹ̀lé àwọn àmàlà látàkì òdàlọ́tọ̀ báwo ni wọ́n lọ́wọ́ àmì àìsílẹ̀ lọ́dún tó ń tó àwọn ìdílé àti ìwà ìdáná ọ̀pọ̀ ní ọdún kẹ̀kẹ́ ìfẹ́lẹ̀ àtúntò ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ẹgbẹ́ lọ tó ní ó tẹ́lẹ̀ ní ìwé, Ó lọ pé ìwé فالمؤمن إذا أخرجوا حديث النبي إذا أخرج عن النبي صلى الله عليه وسلم وليس منه الرسول عبادة الله النبي من بعد ما تبين الله الحق ليس في صحيح وكل إيمان الله سبحانه به ويا توفيقا على المؤمنين ومن وقت عقد ولد المؤمنين واسم ولد النبي وساء المسيرة ìdá wọn ní ọ̀dọ́ ọmọ ní ìṣẹ̀lẹ̀ àti wọ́n wá يمكن أن النبي صلى الله عليه وسلم عملت الجمهور وضع مصطلحات وليد مرامك لا أقرأ منه ثلاثة بلاء أمر من بلاء خرج من ولم لا تمر له عن السوء أصلية الأمر إذا ما يجب أن يكون الغريب عن النبي صلى الله عليه وسلم عن ابن وكاء لا تجعل بيوتكم مصائر عن ابن يقول صغيرين يحصل في العلم أخذوا من أعرف أعرف أعرف به أعرف به láti lọ pé ẹ lọ sí òkúta lórí mi náà ó ti sá àárín ìlà tí ó ẹgbẹ́ ẹgbẹ́ máa pè gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ lọ òkú náà ìlà ìdí tó tí wọ́n ti hàn bá àdé sí ọwọ́ agbègbè ọdún tẹ̀lé ìdí rí ní gómìnà ní wọ́n dá lọ́nà ẹ̀ẹ́dọ́gbìyàkàlẹ̀ wọ́n ti ọ̀dọ́ ọ̀dọ́ bá wọ́n dé bí lọ́nà sáà wọ́n fẹ́ ní ìlú ìdáàbì lórí ọ̀lẹ́ ẹ̀sìn nínú láti bá ó ti sọ tó ta pọ̀ yẹn. Amọ̀sùn ti ìfẹ́ ìyẹn ti lọ́ máa ń dá ìlú lọ nígbà tí ẹgbẹ́ ti ti ẹ́ nígbà tó ti ti máa ń fi kéré. Èyí ìta ọ̀dọ́ máa ń fi lọ́dá ní wọ́n á tó padà tó máa bà ní kúrò ìbẹ̀rẹ̀ sí o. Wọ́n á tó dá ní. Ẹgbẹ́ ti ní ìjọba nílẹ̀ ṣe àwọn àwọn àjọ̀dẹ̀ lọ́dá ní o. Ìkọ́lẹ̀ ni Wọ́n ní ìjọba ìgbọ́nà lọ́wọ́ ìjáfẹ́ ń gbọ́ wọ́n tó ìlànà iná láti àwọn olóògbé ìwé òṣìṣà inú ẹgbọ́ pé yìí láti ìjẹ̀lá ní ìwé náà ní ìjọba àti ìwé ẹgbẹ́ àwọn olóògbé alẹ́ lọ́rọ̀ ilé kọ́nà ti bá kú bẹ bá lọ́rọ̀ tí mo sọ tó tàbí àtẹ́yìn ẹgbẹ́ òṣèlè ló ọ̀rọ̀ iná ta pàtẹ́bí tó wà ta sọ́ra olùsọ̀tẹ̀ láti ìlú ọmọdé àwọn lọ́wọ́ ṣùgbọ́n ọmọ ẹ̀rí ní àárẹ̀ ìjọba pé ìgbéyà àti àjẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam الآية الثالثة ayẹyẹ ẹ̀fà nítorí pa ìjìyà nígbẹ̀ẹ́ tó àwọn tó bá yà wà sí والله فليأبى الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم سورة النور قل ليس أيها سورة النور آية 68 قال فليحذر حوالي فليحذر sọ́ra wọn àgbà ọlọ́run ti lọ ní pépà rẹ̀ sùn ní kí ọdún wọn ní ẹni máa sọ́ra wọn ọlọ́run. الذين يخالفون عن عمره اللي ماذا ولاك أمره الذين يخالفون عن عمره أمرنا ما يقع في النبي يخالفون wọ́n yà bá àlámùrì kóòtù yà bá dábì ẹni kan tó àwọn dáadáa pẹ́kí ni ó àwọn òkú tí ó bá òfin náà. kan bá ojú òbí nínú látara wọ́n yà bá dáadáa. Àjẹ́sí pé bá yà bá dáadáa ìyẹn ti lójú òbí náà. Àwọn òbí bá wọn mọ àlámùrì àbí ẹni tó ń bá wọn dáadáa. Kí wọ́n bá wá sí ẹ̀yà bá dáadáa ìyá wọn àdáàbùn àlíì. ìyá tí ìyá ìyá ẹlẹ́ta ìwọ̀n fọ́wọ́ ìjọlọ. Ayé ìlú pẹ̀lú ọ̀dàdà. Àjọ Muhammadu ọ̀ṣun ọ̀wọ́ ọ̀dàdà. Àwọn ọ̀sẹ̀ àrà ìlú ìjìyà. Wọ́n ti parí ìyá ìta ìgbẹ̀bí ilẹ̀ mi kọ́ ní ìdúná ìdáhùn rẹ̀. Ẹni kan sọ̀rọ̀ dáadáa o. Àwọn wáyé pàtàkì lẹ́bi tó máa kó bí ìdúná ìdáyé. Ẹgbẹ́ ọ̀sán bá gẹ́gẹ́

So they now say, okay, this is going to cut the people out of the mouth. I didn't know that, so no one wants to be cool in the mouth. No one wants to be الفتنة هي وصول إلى العين وعلى سبيل القرى وعلى سبيل القوارب وجدنا لكم بداية وما كنت بداية فصل غيري wà á fi ẹnìkan yóò yà bá àti àtẹ́jú láyé yóò kó sínú ìdíkà tó ń bẹ̀rẹ̀. Òbí o lẹ́gbẹ́ wá o ìgbà tó ní yìí, ó tó wà ló wá ní sínú àtàwọn àlè yóò wá fa ìyá ọgbẹ́ni ìjàmọ̀. Wọ́n ní àwọn ọkọ̀ lórí ìdí náà, bẹ́ẹ̀ bá yà bá àti àtẹ́jú bá ní ká ṣe máa ń ṣe Porque lá quando você diz, né, quando você diz, quando você diz, eu vou te agredir, quando você diz, diga o que Àbí kí ẹ̀kọ́ nínú kúkú, àbí kí ẹ̀kọ́ nínú máa bí à ó jẹ mọ́, ọ̀pọ̀ máa ń bèèrè náà ọ̀rọ̀ ìdènà, ọ̀pọ̀ tó bá ìdá lẹ́bí ọ̀pọ̀ ìdènà ọ̀pọ̀ máa bí à áwọ̀ ìdènà. Àbí kí ẹ̀kọ́ nínú ìdènà àwọn ìdènà ẹgbẹ́ ìdènà kò wá sí ìdí ẹ̀kọ́ sílẹ̀ ìdènà tó ìdènà lọ́nà. ẹ̀rọ ọ̀rọ̀ tó ẹ̀rọ ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ àtàrí lónìí gbogbo mẹ́rin ní bẹ́ẹ̀ lára ìlú ẹ̀yẹ pàtàkì máa wẹ̀yẹ̀. Ìjọba 人家的服务，如果这个人家还在法律上的服务，你要必须，有的我也光说多说这个女人吗？俺们老是说不是，俺们都是俺们的，说说这里，他说我们走过去，是吧？呃，这个我打你，我怎么打？没办法，也也如果我混了蛋了，没办法出去了，我还说你你你你你你，然后他们一看我，一看他到我们这里。 ìdílé ayé ẹ̀sẹ̀ ìdílé ní ìfẹ́ ní ẹ̀sẹ̀ wa àwọn àbá ayẹ tó ń bẹ̀rẹ̀ ìdílé yẹn ó sún ọ́nà wàhálà ní gbogbo rẹ̀. ìṣúná àbá wa sábà sábà yẹ kọ́ra mí ẹ̀rọ wa sábà náà àbá ajá mí àbá ìlànà náà àbá àtàlẹ́ náà àwọn ìlú àná àmì náà ti dáwó. Kíkà táwọn àbá àwọn ọmọ ń lé Káàkiri ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wọ́n sábà tẹ̀síọ́ náà ìgbìyànjú ni àwọn ìgbàgbóyún tàbí àwọn àbá

Kama máa ń wá sí ẹgbẹ́ ṣe ẹgbẹ́ tòṣì ìtòṣì ẹgbẹ́ ìtòṣì kama máa ń sọ pé ẹgbẹ́ tòṣì láyé àbá òṣì tó sọ lẹ́nu mọ́ ìlànà wo ọ̀ọ́lẹ̀ tó ń sọ sọ̀rọ̀ wọ́n lè padà lẹ́nu ìlú ẹ̀ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n yà wá ìgbàlẹ̀ lọ́sẹ̀ ìgbàlẹ̀ ṣe bá lọ́lẹ̀ pa àdébí ẹni kúrẹ́ ní wàhálà yẹ ló fẹ́ kúrẹ́ ní wàhálà ṣe àdébẹ́ kó ní wàhálà kúrú àdébẹ́ kúrẹ́ ní wàhálà máníà ṣe bá àdúgbò láyé àwọn òjì bá wọn àdámù àyè wá sí láì jàmà ìlú ọmọ náà ìlú ọmọ ti tẹ̀lé lọ́nà ìjà tí wọ́n táyà lọ́rùn ìrìn ọmọ tẹ̀lé ọmọ wa ìjùmọ̀ ilé ìgbà tó ọmọ wa o. على الآية السابعة على ذكر الجن àwọn ayé àti sára ẹgbà ìtìsàtífẹ́ fún ẹgbẹ́ àti àlẹ́kọ̀ọ́ Muhammad ọlọ́gbọ́n ọmọ ayé ọ̀sẹ̀lẹ̀. ويؤمن بعضهم ويؤمن بعض القادم على على يديه يقول لا يا لي اتخذت مع رسول سبيلا أيوة رسول الفقار أيوة الفقار أيوة الفقار وننظر لعبد الظالم في أمر عن قراءة عبد يظهر

تصفى بالتريات كتابة محمد صلى الله عليه وسلم في تلك في تلك وما هو وهو هو الذي يبقى في يوم يتسلم بعد الظروف يتبع في السنة ويؤمن أن هو بلغها إليه أنا أخاف من الوقت في عقل وغير أني أوقف في أدب محمد sallallahu ní ìta kí bá àlẹ́lì ìgbẹ́ láti ilé lọ.

tó wò lára tí wọ́n sọ fún àlejò sọ̀rọ̀ ẹ̀. Bó o lára pé àlejò sọ̀rọ̀ òun ní ìmọ̀ àlejò ti wà. Lára ọ̀dọ̀ náà ti sọ ọ̀rọ̀ ọlọ́run àbàlẹ́bí òun ti sí ìtàkà ń pè ní ìmọ̀ àlejò wa. Ìmọ̀ àlejò òun náà ti sọ àlejò. Ló jẹ́ pé ó ti ní láti jẹ́ ìmọ̀ àlejò. ó lè àwọn ẹ̀kọ́ náà bá lóka lè gbé ìtàkùn àti ìdílé àti àkùkù rẹ̀ àti ìdílé àti àkùkù rẹ̀ ìbá ní àtàrí ẹ̀kọ́ bí a ìtàkùn ìdílé náà bẹ̀rẹ̀ gbé. inú ìgbà náà bá ti wá sí ìtàkùn bí àti ìdílé àti àkùkù rẹ̀ òun ti gbé ọ̀rọ̀ àlẹ́yìn ó gbọ́dọ̀ ní kí n láti àlẹ́ lọ́wọ́ ẹgbẹ́ kí n திருமணம் ஆன்மோகம் தீபாவளி தீபாவளி தீபாவளி இந்துடன் சொல்றாங்க எல்லாம் உருவாக்கி sebagai ilmuwan ini. Ular bisa di apa lagi? Ini udah ada apa di mana? Kau yang kata di dalam iman dan imannya. Kau yang imannya. Kerja Allah Allah siapa apa orang? káàkiri bí èsì lọ́sọ̀ sọ̀hálà. Wọ́n á lọ́wọ́ fún àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́sọ̀ sọ̀hálà ẹ̀. Wọ́n sọ àwọn ọmọ wà lẹ́nu. Wọ́n máa mọ gbogbo àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́sọ̀ lọ́sọ̀ fún àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́sọ̀ lọ́sọ̀ máa ń olóògbé ọba kékeré àdúgbò fún ìbàdí fún àdúgbò àlàáfíà wọ́n ti ó ti ń lọ ọdún tó lè àwọn àlejò. tí wọ́n náà wọ́n tẹ́lẹ̀ kalẹ̀ fún irọ́ àwọn tó bá balẹ̀ bàtí máa bá wọn bọ́ ní owó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ìdìbò bọ́lá àti bàbá rẹ̀. àwọn ìgbàlẹ́gbẹ́ ó tún lọ sáàrọ̀ sáàrọ̀ sọ̀rọ̀ lé ẹ̀ẹ́dẹ̀ wọn àti ìdìbò káfẹ́. Ìgbàlẹ́gbẹ́ lọ́wọ́ kan lórílẹ̀ ìtàn wọlé ní yàgò ìgbàlódé ilé ẹ̀kọ́ níbi lọ nínú ọ̀rọ̀ ìgbàlódé ọkọ̀ fún kọ́kẹ́ ìtàn ní àdínà ẹ̀ lọ́wọ́ wọ́n ń tẹ̀lé ó ti máa ń lọ bí àti ìdìbò àpò ní tó ká ọdún láti lọ wá lọ rẹ̀ wọ́n ń tẹ̀lé wá láti lè rẹ̀ fúkẹ́ fúkẹ́ ń rẹ̀ fúkẹ́ ń rẹ̀ sí kọ́jú. Olùwàwọ̀ àwọn ìfọwọ́sọ̀tì rẹ̀ ló wà bí ojú ìlọ ẹ̀dá ẹ̀rọ wọn wá sí tí ìgbà ìjọba rẹ̀ èyí ní sẹ́yìn rẹ̀ ló sẹ́yìn ẹni tó máa ń bá lórí máa ń sàn ní. Táwọn ìyàwó ọ̀dà olùgbé máa ń dàwó. Olùgbé ìyàwó máa wá sí fẹ́ lọ́dọ̀ ọ̀nà náà. Lọ́wọ́ àpapọ̀ ìwọ́n rẹ̀ pẹ̀lú ẹni tó bá ti wá fẹ́ ẹgbẹ́ ìfáwọn ẹni tó ẹni máa ń bá rọ́ àwọn bàbá òun máa jọ àwọn àbára ìsìn. Ó ń jẹ ẹ̀mí ogún àti ìdábàjá náà lọ́dún ìgbà nìyẹn. ẹyẹ kejì ó ń tàbí lára tí náà wà fún ìgbà nìyẹn tó ó ń tàbí wọ́n tàbí. ó ti túmọ̀ pé ó sọ yóò tàbí rẹ̀ ló lọ fẹ́ tó tàbí ó ti kò ní má ti fẹ̀. àwọn àti ojú àti ìwà pàpọ̀ ìgbé tàbí. ẹyẹ kẹta ló ń tàbí pé ẹni yẹn ó náà ó náà tó ẹlọ́run kọ́ bàlẹ̀ gbogbo ọdún wọ́n ti gbọ́ pé ilé rẹ̀ gbóná ní gbàgbé rẹ̀ gbóná àwọn sílà rẹ̀ gbé àwọn náà gbóná sẹ́yìn gbogbo àdínkì wọ́n ti mọ sẹ́yìn sí ilé rẹ̀ gbóná gbogbo àdínkù àgbà wá bífọ́ ilé rẹ̀ tó gbóná olùgbà ti rẹ̀ gbọ́. Wọ́n ti àkóso ìgbẹ́ gbóná àdínkì sí tó ti rẹ̀ wọlé ní. Ìgbọ́n máa dá ọmọ rẹ̀ pé ìgbà ọjọ́ dúró máa tún àwọn ọ̀sáàtàwà ẹ̀yà ìrẹ̀ ló náà ẹ̀wọ̀n náà àfíkà ẹ̀. Káàkiri ajé méjì ni ó ní kú máa tún ọ̀yà lọ akẹ́rẹ́. Káàkiri ajé méjì ni wọ́n á fi lọ́nà mú nǹkan ní mo fi sílẹ̀ láíláí. Ilé ìgbélé ìtọ́nà apá lórí mú ilé bá ti lónìí. Ṣé ẹjọ́ kò ní kú ìlú tó wọ́n lè gbà tó láyé sí wa? Ṣé nígbà tí ìyẹn wà? Àwọn ọ̀rọ̀ tí ẹ ọ̀rọ̀ yìí takura wọn tó ti takura wọn. Láwọn òbí lè ṣe àárínú káàkiri àwọn tó bẹ̀rẹ̀ wà ní báyìí ọ̀rọ̀ yìí tẹ́lá àdìgbẹ̀lú àdìgbẹ̀lú kọ̀ọ̀kan. Àwọn tó bẹ̀rẹ̀ tẹ̀lé ìgbóhùn wà àwọn ó lọ sí ẹ̀ṣọ́ àti ẹ̀ṣọ́ ìtàkùn lẹ́ka ní fọ́ọ̀mù wà ní ìlú. Àbá ni ó wà níbẹ̀. Tí wọ́n wá pé ọwọ́ àtẹ̀lé nípa àbúrò nípa ọdún ìlú àbúrò níta. Ó ní kí ni máa lọ lẹ́sẹ̀ kò lè tí wọ́n mọ. Ó ní kí ni máa lè Kẹ̀lé ìgbà ọ̀nà kẹ́rọ̀ nígbà tó lọ. Ọgbọ́n àwọn mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún àwọn olùgbẹ̀rún wọn lẹ́gbẹ̀rún ìná àwọn ọmọ àgbàlọ́ ìbámu yìí kálítàwà gbàlù táwà lọ rí nínú àdíjà lẹ́gbẹ̀rún ní ìṣẹ̀lẹ̀ ọmọlú àmàtàgbà àgbà sábà sí ìwọlé tó ìtújú rẹ̀ ẹ̀ àgbà ọ̀rẹ́ Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí bàbá ìjọba ìjọba sáré máa lórí ètò àápọ̀ àwọn ọ̀rọ̀ wá. Àápọ̀ àwọn ọ̀rọ̀ wá pé ó jẹ́ pé a ń bí i pé ọdún ọ̀pá fún àjẹ́bí rẹ̀ á tápù pẹ̀lú ẹ̀. Ẹ̀ẹ̀dí ìjọba rẹ̀ ní ẹ̀ẹ̀dí nínú àtùmáàdù olóògbé ìtàwọn bá ti bá ní àwọn àwọn ìṣẹ́lẹ̀ ní pínlẹ̀ rẹ̀ ìtàwọn bá ti bá àwọn ìtàwọlé ìtàdígbà kan ìtàdígbà kan pẹ̀lú ọlọ́rọ̀ ìgbà tí ìfúra lọ́wọ́ ìfúra lọ́wọ́ ní àwọn ẹ̀rí ìlú láti lé àkèké sí àlórí bá ti lé sí àfúra ní àwọn ẹ̀rí lẹ́gbẹ́ àdíjà ní àwọn ọ̀rọ̀ ọ̀sán ní ìgbé ẹgbẹ̀rún yá àtúrádìí ẹni máa rí àtìjáde fún ẹni máa wọn bẹ́ẹ̀ ni ààrẹ ọ̀sán àdé ọlọ́run pé àgbọ̀rọ̀ jẹ àwọn ọ̀sán tó máa jẹ́ òkú ìdí àwọn ọ̀sán òkú nígbà tó ṣe òkú nǹkan lórí ó kọ́kọ́ ẹgbẹ́ bá tó kà báyìí ẹ̀gbọ́n mi jẹ́ káwọn bẹ́ẹ̀ àgbọ̀n àdúgbò àgbọ̀n jẹ ìwádìí ẹ̀rẹ̀ Ọlọ́ọ̀bá owó sọ pé ọlọ́ọ̀bá ó ti lẹ́tọ̀ọ́ fún wa ní àdáàlè. Ẹgbẹ́ ti ti lẹ́tọ̀ọ́ yẹ, ó ní ọlọ́sọ̀rọ̀ yìí, ó lè dàdáàlè, wọ́n ń fẹ́ lẹ́kọ̀ọ́ fún wa pẹ̀lú ìyẹn kálíbàlù pẹ̀lú kálíbàlù kálíbàlù ìwọ́n ń fẹ́ lẹ́kọ̀ọ́ fún wa pàtàkì nípa kálíbàlù ọmọ tí àwọn bàbá sọ̀rọ̀ ìwọ́n kálíbàlù ẹ̀ àníkọ̀ọ́ rẹ̀ tòṣùmọ̀ rẹ̀ pé ọmọ ọba ń fẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọba ń fẹ́ lọ́wọ́ nígbà tá a ń fẹ́ lọ́wọ́ nínú wàhálà tó bá gbìyànjú

bire biyayen zuwa da ke majmura da yin isami da gawa a nan yi wa wata ikon da sauri ẹwà wọn kùránì kiri ẹgbẹ̀lẹ́ bá nù kùránì kiri ẹgbẹ̀lẹ́ kẹta tí ó bá fẹ́ ọ̀rọ̀ kiri kẹta ara ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ tí ó rí kúrẹ̀ káàkiri ló ń gbé káàkiri táwọn tẹ̀lé táwọn tẹ̀lé ń kún tọ́jú pẹ̀lú wọ́n ní mọ̀ ìpìlẹ̀ wọ́n ní mọ̀ ìpìlẹ̀ lábẹ́ yìí nípa tó wà yìí ọ̀pọ̀ ọlọ́pọ̀ ọ̀dọ́ láàárín àárín lọ. bí ìgbà bàbá bí àwọn òṣù rà lórí o. ẹ ló bá lọ rẹ. àbí ìjọba bẹ́ẹ̀ láàbọ̀ lẹ́ẹ̀dẹ́ẹ̀ nínú ìlànà ìjọba wa. Ìgbàlá ìgbàlá ìgbàlá ìgbàlá ìgbàlá pé ààrí ah, tọ́lọ̀ wọn bá ti sọ pé ẹ̀ka bàtà wà á fi mú ọ̀dà àbá ìdókòwò àwọn bá ti àtàlẹ́ lórí ẹ̀ nígbà ẹ̀ka àwọn tó ń ya wèrè ìgbà fún ìkọlọ́ náà bàbá mú lórí wọn ti tilẹ̀ kò lẹ́lẹ̀ ẹ bá lẹ́ tilẹ̀ bàbá kò lẹ́ àwọn àti náà sọ ẹwọ bọ́ọ̀lù lórí wọn. táwọn wọlé ti kọ́ ẹ̀kọ́ àwọn tó yá wá tó lẹ́gbẹ̀ẹ́ láyé níjọ́ ẹ̀wọ̀n àwọn ọmọ ẹgbẹ́ ìwọ̀n ìdàdúgbò kọ́dà ẹ̀dá àwọn ọmọ ẹ̀wọ̀n ń pè sí ọmọ mẹ́ta látàyé náà pè àwọn ìdá ayé kéré ń bá fẹ́ di dá ilé ìwé lórí àwọn ìdá fẹ́ máa bí gbàgbà lórí ẹ̀rọ ọ̀gá lè lórí ẹ̀rọ tí wọ́n ti dàgbà lórí ìyá ní àdúgbò ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ọdún ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àpá ìfọ́nrún kẹ́yìn òfin bá lè lọ náà tí wọ́n ń lò lánàá tó bá fẹ́ ló mú rírẹ́sì tó sáfọ́mọ̀ rí ni àwọn òpájú ti àwọn ní tí ò yẹ́ ní ikú àtàkùn ẹ̀kọ́ wọ́n lọ ti ọlá ìgbàlẹ̀ tó jẹ́

ìgbà yẹn ojú ẹ̀kọ́ àti ìkàlẹ̀ gbogbo làwọn dé mọ́. àbúrò sáàrẹ̀ àṣìhàrẹ̀ ọ̀sẹ̀ ọ̀gá ọ̀gá àwọn náà lọ sí ọ̀dọ̀ àwọn àwọn ọmọ tó bá tọ́ ọ̀dẹ̀ ọ̀gá ọ̀gá àlè. ọ̀dọ̀ sí wọn ọwọ́ sábà ló wọ́n mú àtàlẹ́ àlẹ́ tó wọ́n mú ilé ọba kan. láàrín náà wọ́n saboda nufi a yi kai ta wani gurari ba kai da rando wa ganaki wa kai da ba kai ne zuwa wani kawai na ba mu fi wani kai ta sai ka sami zo mutu gura da zuwa hamai wani da wannan saboda zuwa wani kai ta wani kai wani kai wani na da zuwa wani kai da zuwa a rikin so ku ta faru ní ọ̀rẹ́ ti sọ àwọn ọlọ́mẹ́ òṣìṣẹ́ fún ìtẹ̀lájà tẹ́lì lọ́nà ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́lì gbọ́ ohun tó ṣe ààrẹ sí àtẹ́lì máa pa wọ́n lọ́wọ́ ti ní lọ́nà àbájọ́ ẹ̀sọ̀ bá ní ti máa ayọ́sílẹ̀ o ìbá ti lọ ká ẹ̀ka lọ wá ní ilé tó ń sọ fún bẹ́ẹ̀ òun náà ló ń lọ náà ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ òbí tẹ̀ wọ́n máa èso ọdún ọ̀sán tó ń jẹrẹ ìgbà tó àwọn ọmọ ọdún láti ẹni lọ́dọ̀ àwọn ẹ̀dọ́ òkú láti ẹni lọ ẹ̀dọ́ kéré tó wà láti ó ta ọjọ́ àbúkà ẹni tó ti rẹ àbíkì ẹni tó tẹ́ ta wọ́n ti tó bí àbúkà àtàrí fún wọn. Wọ́n láti kọ̀ ọ́ lẹ́yìn fún ọ wọ́n ta wọ́n fi. Wọ́n sọ báyìí bọ́ọ̀lù àpapọ̀ ọ̀gá òṣìṣẹ́ fẹ́jọ́ àbálẹ̀ o. Torí pé àwọn ọ̀tá àti ìfẹ́ lọ sọ ẹ̀ka àwọn jẹ́ ní ó lè lọ sọ ọmọ ẹgbẹ́ làákàyè òṣìṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́ àwọn ọ̀yọ̀ pé àwọn àti ìfàkọ́ lórí kọ́ àwọn ìwé ẹ̀wọ̀n ẹ̀káyẹ̀kẹ́ lè sọ̀rọ̀ ẹ̀ka àwọn ènìyàn. Ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n jẹ́ ní owó. Fún bá òṣèlú tó pa tó dáná lórí láti ẹ̀rọ ẹ̀wọ̀n. Ẹ̀rọ ìdíwọ̀n ìdíwọ̀n àti ìdíwọ̀n àti ìdíwọ̀n ètò ṣe déédéé àwọn tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀gbọ̀n lọ́wọ́ ọ̀gbọ̀n láwùjọ jáde ní jáde náà. Láàbọ̀ ọ̀gbọ̀n tí wọ́n ti lọ pé lórí ìgbàlá ẹni dúró. Àwọn akọ ọdún yẹn nígbà tí wọ́n lé yóò èyí lè dàgbà tọ́jú erí àwọn nínú mọ̀ òkèlè mọ̀ wọ́n lè lọ fún sábà àtàbà àwọn èèyàn nínú òkèlè. Àwọn akọ ọdún yẹn wọ́n lè lọ sí ìgbà ọdún yẹn

lórí wa. Wọ́n tó ti tọ́ bá ti fẹ́rẹ́ yìí. Ẹnu mi, bàbá yẹn tó ń bọ̀, ó ti ṣe kàmẹ́ yìí. Kẹ́sì mú náà, ìfọ́nà yẹn kọ̀ yìí. Àwọn ọmọ ìfẹ́ èyí wà lọ́sọ̀ọ̀sọ̀, èyí sábò yìí. Èyí sábò yìí, bí ó bá fẹ́ fún ọ lẹ́kọ̀ọ́ yìí, ọ̀rọ̀ mi fẹ́ ọ̀rọ̀ tó láti yìí, ó kẹ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó ní òwe náà lòdà ìwọ̀n abẹ́kọ̀ọ́ ìtumọ̀ ẹ̀kọ́ lè lọ sí bá ṣe ní ìjàmbá ìlọ sílẹ̀ lẹ́fẹ̀ẹ́kọ̀ọ́ lọ́nà òṣùlá yìí ìrìn ìnáwó àti abẹ́lẹ̀ pé kò fẹ́ lọ́jà ó ti bọ̀ fún àwọn àmì nínú àwọn ẹ̀ka ẹ̀mí láti ìbẹ̀lẹ̀ ti ṣe ìjọba ìjà àwọn àbẹ̀lẹ̀ ti. Ọ̀rẹ́ mi láti lọ sí ìtàkà tó ọ̀tà láti ẹ̀sìn ìjọba ọ̀bá ni. Tọ́wọ́ اليوم أقول لك الحكم سيد وحكم سيد رحمه الله تعالى والنور الذي بالأمر بين الضوء الذي بالأمر والنور الذي محرومه بين بالأمر ولم يتلم في والنور يقول لك إن القرآن يقول تقرأه أو النور يقول تقرأه تعاون بالغيوب يقول تقرأه هو أن يأمر بالغيوب أيها الأدبي النبي لا تميزه بالطاعون العدمي لكن لا تميزه بالطاعون العدمي إذا قلت أيهما قلت قلت بما فلا كان موضوعا ثم تقول يا رسول عن كلمة قلت العلم عن الله الموضوع فإذا وقع في العدل وأنت لديك وأنتم بها أو أنتم بها عليك بيدك كل شيء فلا تخرج منها يقول هذه الأم يقول انظر انظر في الكلمة ويقول في الكلمة عند الله تعالى عند الله يأتي اعتبار عدد عدد المتوسط صار يقوم أو يستعمل لأولا يرضي ẹnu kọ́lá àtàbàlìbì yẹ̀dùmá bí má dọ́rọ̀ lẹ́rẹ̀ ní ẹgbà ńlára bí na sí káàkiri ọ̀gájẹ́ ìgbésí ìgbà náà àdébà sọ̀rọ̀ àti ìdílé pé ìtàkùn náà àdébà sọ̀rọ̀ àti ìtàkùn náà

ló kò bá lè wá tó wà lókè àbí tó tó ọ̀dà lọ. Àádùn wọn lè bẹ́ẹ̀. Ìtàkùn àwọn tó dákọ̀ lẹ́lẹ́. Iṣẹ́ kan pé tí ó tó àbí yìí, ó ní lọ́wọ́ àbí àbúrò àbí àbá. Ó wá fún àìsíjáfẹ́rú bẹ́ẹ̀ lọ. Àìsíjáfẹ́rú yìí tó tó papọ̀. Fẹ́ẹ́ lóye abákẹ́yẹ fẹ́ẹ́ lóye fẹ́ẹ́ lọ́wọ́ ìgbà

kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ látàrí sọ àwọn olùdílé rẹ̀ kí ìlànà ti dára dára àkókò tẹ́lẹ̀ nínú méjì ìwúlò ní pọ̀npọ̀ ìwúlò pọ̀npọ̀ tẹ́lọ̀nà ìlú pọ̀npọ̀ ọ̀nà àjẹpẹ́ ní pààrà ilé ìjẹun tẹ́lẹ̀ ní ẹ̀mọ́ náà ìlú ní ẹ̀ka ní ìpapọ̀ àwọn àpáàdé ìlú ní

ó ní ìpòròpá lórí àìbẹ̀rẹ̀ yẹ́ tí wọ́n àìbẹ̀rẹ̀ ilé fún òkúrò kiri ó lọ sí ní lọ́rẹ̀ lórí pẹ̀lú òkúrò kiri ó lọ sí ní lọ́rẹ̀ àìbẹ̀rẹ̀ padà ní kan tẹ́ ìlú kí olùkó èyí wò ẹ ẹ ẹ máa sá fún àwọn ìwádìí tó bá ayé ẹ máa sá fún ìwádìí tó bá ayé àwọn ẹ sọ pé ó ẹ lè sáré ju ká dára ọmọ tó lọ òtún òṣèré pàtó lọ́pọ̀ ọwọ́ ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ ń sọ ẹgbẹ́ wọ́n yọ sáwọn àwọn ọ̀sẹ̀ rẹ̀ ní òní ìfẹ́ ọ̀sàwọn wọ́n tó wà náà wọ́n yẹ bí ìtàn yìí sí lọ ọ̀nà òṣèré bí lọ sí lọ. àwọn ẹ̀sẹ̀ náà kẹlẹ́ ní ìṣẹ̀lẹ̀ tó kẹ́ kó kó kí táyé lè fẹ́ ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀ tó dákọ́ lè sàn ilẹ̀ ní gbogbo àgbára àìsàn ẹ̀dọ̀ yìí nípa àwọn olùkọ́ nínú òǹkàtà sí òǹkàtà sí ìkọjá àwọn aláwọ̀ ní sábà ti sọ ẹ̀ẹ́dì lẹ́sẹ̀ pàdán òǹkàtà sí ti àdéhùn máa rẹ̀ ẹ̀kùn ní wọ́n kàrà ní ìpí ẹ̀rọ tí ẹ̀rọ mọ̀ àbíbáwí àwọn olóṣèlú tó yẹ wọ́n kàrà ní ìpí. wọ́n ní bá wọ́n ní bá wọ̀ báyìí wọ́n ní bá wọ̀ báyìí ó kéré báyìí á lè rí máa ń ní ìlà gbogbo ìgbìyànjú ló tó bá wọ́n pè ní ọ̀rẹ́ ìkàlẹ̀ kò sí ẹ̀rẹ̀ rẹ̀ wà oníṣẹ́ náà wọ́n ní irúfẹ́ wá yẹ ó lè ra ẹ̀ ó lè ra àwọn èèyàn mẹ́sàn-án èèyàn mẹ́sàn-án ó lè lọ láì ṣe fóònù ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ ní o ó lọ sí ìjọba tó bá wọn wọ́n ní èèyàn mẹ́sàn-án ó lè lọ láì lọ sí mẹ́sàn-án. ọba ni inú ẹgbẹ́ wa tó fẹ́ẹ́ fẹ́ẹ́ kan fẹ́ẹ́ kan lóko olú wa mo ṣe tó àwọn àbá tó lè wọ́n dáwọ́ òkú ẹ̀rọ ọ̀nà wájà ẹ̀rọ ọ̀nà wájà ìbára èyí tí kí ti ti tí kí ló ti tabẹ́rẹ́ rẹ̀ kí wọ́n ti máa ti tabẹ́rẹ́ rẹ̀ èyí ò lórí ọ̀nà kí wọ́n ti tabẹ́rẹ́ tabẹ́rẹ́ rẹ̀ lórí ọ̀nà àmọ́ bí kí ìjọba Tọ́lá ló kó bá wà ní ilé ìrìnlẹ̀ tí a fi ìgbàgbẹ́ yẹ abẹ́rẹ́ àwọn jáde olú pa ọ́. Ó ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìdí ìjára mi ẹgbẹ́ ìjára tọ́lá ló wà ẹgbẹ́ ìtàn tó tó yẹ lọ sí tẹ̀. Ìtẹ́sẹ̀ ní ti yìí ní a fi mẹ́ta ọdún láyé bẹ̀rẹ̀ mi. Ẹ lọ́wọ́ bá tàbí àwọn ẹgbẹ́ ìdókòwò. Ẹgbẹ́ ìkáyọ̀ ìgbẹ́ ta ẹgbẹ́ ta ẹgbẹ́ ta ẹgbẹ́ ta ẹgbẹ́ ta ẹgbẹ́ Àbúrò wa ìlú Nàìjíríà. Òṣìṣẹ́ ìgbàlẹ̀ ìgbẹ́ wá ń rí kiri. Òṣìṣẹ́ tó ń bá ẹ̀kọ́, ọmọ ọmọ ìlú ó yìí jẹ́ ìgbàlẹ̀ bí ẹ̀ta ẹ̀kú ṣe ní ilé ìtẹ̀. Wọ́n tó ń tó ṣe dé, bí ẹ̀bá wá ń tàkùn lọ́wọ́. Ẹni tó ń tẹ̀lé lára, tó ń bá ń tàkùn lọ́wọ́, fẹ́ bá bá lọ́wọ́ lójú ọ̀dọ́.

àmọ́ tó wá ní gbogbo ẹ̀dá kò ní sáàpù lábẹ́ àgbà ọ̀nà ìgbà tó fẹ́ ká ara mẹ́rin kò ní sẹ́yìn ọ̀tà rẹ̀ ó ní bí ẹ̀rí wọn lẹ́yìn yẹn fẹ́ fún sákẹ́ lọ gba fẹ́rẹ́ kalẹ̀ fún ìgbà tí ó ń ṣèyàn ẹ̀rí náà fara lórí o. Kọ́lọ́ ní ẹ̀rọ àgbàgbé àtẹ̀sà tó bá fẹ́ẹ́ sẹ́yìn ọ̀tà ọ̀tà rẹ̀ ní àìsàn ọjọ́ wá sí. Ó tún wọ́n lọ́wọ́ àìsàn rẹ̀ ní òun àgbẹ̀rẹ̀ ìfẹ́lẹ́ ti tèèyàn ẹni wọ́n fún ẹ̀ ní àgbẹ̀rẹ̀ ẹgbẹ́ bá bàbá abọ́tò lẹ́tọ̀ inú pé bá bàbá lè gbé ìwé àdìsí ìlẹ́tọ̀ ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ Olùdíje ìtàgbọ̀n pé ọba láti fún àti agbọ́ọ̀rùn fún àti abẹ́lì sọ̀rọ̀ báyìí ẹ̀tàgbọ́, fọ́nà ọ̀nà àbúrà báyìí, ọlọ́mọdé lábọ́ kò Bákan náà máa wà ní ìjọba mọ́wàá. Ṣé wọ́n burúkú àti ìjọ ọ̀dá? Òun ni wọ́n tó wá sáwọn ọ̀dá ìmẹ̀ta láì fọ́. Wọ́n tí wọ́n sọ̀rọ̀ ọ̀dá àgbàlá tí wọ́n lára àbíyá, tí wọ́n lára àbíyá, wọ́n ni wọ́n sáwọn ọ̀dá láì. Bílẹ̀ ìmọ̀ bí tó láti wá dé nìkan, yóò ta ọ̀rọ̀ àti ìjọba ọ̀dá láì lọ. Yóò ta ọ̀dá láì lọ. Kòrónà fún àwọn ọ̀dá yẹn. Ìgbà àdúrà ọ̀dọ́ yẹn. إلى أن كل بناء وصف له ينجو فلا يحمل الله إشارة في إثبات الأسوة على إثمان وصلى الله على نبينا محمد وعلى آله وسلم بسم Ilé ìgbàlù, ìgbàlù wọ́n wáyé ìgbèlè, tó àrùn ní àwọn tí lè fẹ́ láyé lónìí ẹni tó ń pará tó wò lọ́rọ́ ní kíkẹ́rì àwọn òkú àti kékeré wọn ìjọba tó lè lò kírísítẹ́nì lè lè mùsùlùmí ẹgbẹ́ lè wá sí mùsùlùmí ìdílé wọ́n lè wọ́n fi àìmọ́lé àìdáfẹ́ òun ká àgbọ̀rọ̀ sí ìmọ̀lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ òun kírísítẹ́nì lọ́dọ̀ tábìlì àwọn ẹgbẹ́ òun lè òun kábìlì bá a ti kábìlì òkùnkùn náà tí ó sọ̀rọ̀ kábìlì òun ẹni òun kábìlì ó lè ti tẹ̀lé yáàtì kábìlì ẹni tẹ̀lé yáàtì yáàtì kábìlì ẹni tẹ̀lé ọ̀gọ́dì láti kábìlì ẹni tẹ̀lé kábìlì àwọn kábìlì òkúrẹ́sẹ̀ náà àwọn òṣèlú òtí wọ́n ti àwọn ẹlẹ́kọ̀ọ́ pé wọ́n ẹlẹ́kọ̀ọ́ ó tó lọ́sọ̀ ìdàgbò ìdàgbò èèyàn ni jésù lè rẹ̀ ni àlẹ́bí rẹ̀ ni àwọn àti

tí wàá ṣe sọ̀rọ̀ ni tó wà ní èkó tí máa ń gbọ́rọ̀ wá lè onígbàwọ́ wá lè ṣe kọ́lá ń pè wọ́n ti ka ẹ̀mí méjì àwọn ẹni tí ó ṣe wá lè jẹ́ wọ́n ti ka àbádá wọ́n ti ka àwọn kékeré wọ́n ti ka àbáàrẹ wọ́n ti ka ọ̀dùn wọ́n ti ka ẹ̀rẹ̀ wọ́n ti ka kàrà wọ́n ti ka ẹ̀rẹ̀ lọ. Dọ́kà àti bàjẹ́ o. So àwọn bá ti ń gbọ́ láwọn ọ̀nà bàbá eh, So I was thinking of the I decided to farm. So if I say about it, I don't know. It's a little bit random. So that's the thing. So what I say is 后来就跟我那姐就沟通上了吧，你看那个什么，兄弟，现在那个什么，就是什么。